ẹ̀yin èèyàn lé àṣírí kan tú lójoojúmọ́ sí ni o àṣírí olórí Rónkẹ́ ń tú o ẹ̀yin èèyàn wọ́n ní àwọn tí wọ́n ń bá olórí Rónkẹ́ ṣiṣẹ́ wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa protective charm èyí tí olórí Rónkẹ́ mú o wọ́n ní àwọn àdírẹ́ staff yìí àwọn ni wọ́n wá jáde tán sọ fún kábíyèsí wí pé ìdí tí olórí Rónkẹ́ fi mú protective champ ni pé ó fẹ́ kó bá Queen Naomi ni o ipe olórí Rónkẹ́ plan ẹ̀ ni pé ó máa sọ protective champ yìí sí inú Yèyélúwà quarters olórí Naomi ipe wọ́n wá ní èèyàn kan ló ràn láti lọ jí nínú chamber kábíyèsí wọ́n ní gbogbo nǹkan tán fẹ́ ṣe fún Queen Naomi nìyẹn wọ́n ní ṣùgbọ́n ọlọ́run elédùnmarè olóko Queen Naomi yọ lórí ìwà tí olórí Ronke ń wò wọ́n ní àwọn òṣìṣẹ́ yìí ní ó fẹ́ kó bá Queen Naomi ní wípé ó ti plan ẹ̀ yìí pé inú èyí lower quarters ló máa sọ sí á wá dàbí wípé Queen Naomi rán àwọn stáàfù yìí níṣẹ́ ìpè kan lọ jí wá nínú ààfin kábíyèsí nínú chẹ́mbà kábíyèsí ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tìẹ̀nì tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ìdarapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ikọ́ a máa ń sọ yorùbá lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní nàìjíríà a ń sọ yorùbá nítorí àfẹ́gbàgbé àṣà wa a dẹ̀ tún sọ ní àǹfààní fún àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n gbọ́ èdè gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ olórí Rónkẹ́ yìí ó ń peléke sí o ó ń yà wá lẹ́nu ó ń jọ wá lójú o ẹ rántí pé àwọn staff kan jáde tí wọ́n ní pé olórí Rónkẹ́ pé ó ń lo àwọn fún blogger ni epo ti ra kọ̀ǹpútà fáwọn pé káwọn máa fi blọ́ọ̀gì Queen Naomi àti family bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwa tún gbọ́ wípé olórí Rónkẹ́ ó mú protective champ yẹn ó jí protective champ kábíyèsí nǹkan tó ń pè ní protective charm ni ìṣọ́ra kábíyèsí èyí tó ń fi sọ́rùn ṣẹ̀mẹ̀ pé ìlẹ̀kẹ̀ méje ni wọ́n ní wọ́n jí ẹyọ kan bẹ̀ àti gbé gist e wa tipẹ́tipẹ́ rí wọ́n ló kó mẹ́fà wọ́n ní kábíyèsí ti ń wá ìlẹ̀kẹ̀ ó ti tó bí oṣù mélòó kan sẹ́yìn wọ́n ní olórí Rónkẹ́ mú láti fi ọ̀ọ̀tì kun Naomi ni o àwọn staff yìí ló sọ bẹ́ẹ̀ allegedly bá ṣe gbọ́ wọ́n ló lóun máa sọ sínú ibi tí Queen Naomi ń gbé èyí tó jẹ́ Yerilua quarters wọn ipe àwọn wa ní ọmọ kan ló rán nínú àwọn ọmọọṣẹ́ ipe kó lọ jí wa nínú chamber kábíyèsí ẹ rí pé olórí Rónkẹ́ yìí ọ̀rọ̀ ẹ̀ lágbára mi ò mọ̀ bóyá nǹkan kan gbé yín wọ̀ ni olórí Rónkẹ́ mi ì mọ̀ olórí wo tiẹ̀ mò ń tiẹ̀ ń pè ẹ́ gan-an máa jù ẹ́ lọ lọ́jọ́ orí náà mi ì mọ̀ bóyá nǹkan kan gbé ẹ wọ̀ ni olórí Rónkẹ́ tó jẹ́ pé o ò tiẹ̀ wá ní ìtìjú rárá ó lọ jí ìṣọ́ra ọkọ ẹ o wá fẹ́ ní Queen Naomi ló mú un ah ẹ̀yin gan ló yẹ kó máa pè ní ìkà ìkà ayé ni Rónkẹ́ o èyàn èèyàn lé báwo lèèyàn ṣe máa ṣerú nǹkan báyẹn báwo lèèyàn ṣe máa wo irú ìwà báyẹn ṣé ìwọ ti gbàgbé ọlọ́run mímọ́ ni Queen Naomi ń sìn ni ṣé ìwọ ti gbàgbé pé ọlọ́run mímọ́ tí ò fẹ́ àbòsí òun ni ń sìn ni ah èyí tún lágbára o wọ́n ní àwọn tó ń bá ṣiṣẹ́ wọ́n náà ní ó mú ìṣọ́ra kábíyèsí ni o láti fi láti fi kó bá Queen Naomi ó ní nǹkan tó fi mú nìyẹn wọ́n ní àwọn tí wọ́n jọ ń bá olórí Rónkẹ́ ṣiṣẹ́ kò ní yóò zo mọ́ o láti máa fi ṣe iṣẹ́ ibi láti máa fi ja ìjà tó jẹ́ pé kò ní èrè láti máa fi parọ́ mọ́ Queen Naomi pé nǹkan tí ò ṣe wọ́n ní ẹni yẹn ló jáde ló tú gbogbo àṣírí olórí Rónkẹ́ wípé plans wọn ní pé wọ́n máa plan ẹ̀ pé èèyàn kan ló mú kinní yẹn O ó wá wa fun fún na o mi Queen Naomi na o mi ò rẹ́ pé ẹ mọ ọlọ́run tí Queen Naomi ń sìn mi ò rẹ́ pé ẹ mọ tó ẹ̀yin èèyàn lé bí àṣírí wọn ṣe tú síta nìyẹn o ẹ̀yin èèyàn lé e jẹ́ ká jọ gbọ́ gist èyí tán wọ́n ní nǹkan tó plan wọ́n ló pọ̀ gan o wọ́n ní kì í ṣe nǹkan ni wọ́n plan o wọ́n ní wọ́n ti gbé oríṣiríṣi plan kalẹ̀ tó jẹ́ pé nígbà tí wọ́n bá parí ẹ̀ wọ́n ní Queen Naomi gan ò ní lè dúró sínú palace yẹn wọ́n ní àṣírí wọn kàn bẹ̀rẹ̀ sí tú síta ni. nǹkan tó ń ṣe yìí ó ti pẹ́ tó ti ń ṣe é kò kàn hàn sí kábíyèsí tẹ́lẹ̀ ni ó ti pẹ́ tó ti ń wo àwọn ìwà yìí láti máa fi kojú ìjà sí Queen Naomi ṣùgbọ́n ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe láti dìtẹ̀ mọ́ Queen Naomi ṣùgbọ́n ní ìsìn àṣírí yẹn ṣe bẹ̀rẹ̀ sí tú sí kábíyèsí lọ́wọ́ ni ìsìn ni kábíyèsí wa mọ irú àwọn ìyàwó tí wọ́n fẹ́ sínú pálàsì pé ọ̀tá àwọn ni wọ́n wọn ò nífẹ̀ẹ́ kábíyèsí láti bẹ̀yẹn síbẹ̀ yẹn táìtù olórí ló bá wọn dé palace wọ́n ní bí àwọn tí ó ń bá olórí um, Rónkẹ́ ṣe jáde nìyẹn o tí wọ́n sọ pé ó ti ní plans láti pa irọ́ protective charm mọ́ Queen Naomi pé wọ́n máa lọ sọ sínú ibi tí Queen Naomi máa dé sí ní Yèyélúwà quarters ẹ pé òun ló rán ìkan nínú àwọn ọmọ inú ilé kábíyèsí tó ń bá wọn ṣiṣẹ́ ní palace àwọn staff wọn ipò ló rán wọn pé kán lọ mú wa wọn ní irọ́ tó fẹ́ pamọ́ Queen Naomi nìyẹn bí àṣírí ṣe tú síta nìyẹn èèyàn lé ó yẹ kí ó yẹ yín olórí Ronke pé ọmọ ọlọ́ọ̀ni Queen Naomi kò sí ọwọ́ tẹ́ bá gbé orí ara yín lè máa máa gbélé allegedly bí a ṣe dẹ̀ gbọ́ ẹ̀yin èèyàn lé wọ́n ní kì ṣe èní ni olórí Rónkẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ló ti tó ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ló kàn máa ń pretend fún kábíyèsí ni wọ́n ní kábíyèsí ò mọrú èèyàn tó jẹ́ tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n ní ìsìn wọ́n ní ṣe ni gbogbo àṣírí ẹ̀ bẹ̀rẹ̀ sí tú síta ẹ̀yin èèyàn àṣírí yìí máa máa tú náà ní ẹ̀yin ìyàwó yìí anybody tó bá ti kọjú ìjà sí Queen Naomi nínú pálàsì yẹn àṣírí yín máa máa tú ni nítorí pé ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ọlọ́run ò dẹ̀ sí lẹ́yìn onírọ́ gbogbo nǹkan tẹ́ bá ti ṣe báyìí tó bá ti jẹ́ ti ibi àṣírí yín máa máa tú ni ẹ̀yin ẹ̀yin ọlẹ́jìsì ta gbọ́ nìyẹn ta ní ká mú wa fún yín o àmọ́ gbèsè tí kábíyèsí máa gbé ṣùgbọ́n ọlọ́run aláàánú abámidúró ti gbogbo yín bí mo ṣe sọ àlẹ́ ìjì ni omi ò bá kábíyèsí gbénu pálàsì o ọlọ́run elédùnmarè á dùn gbogbo wa nínú o ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.